والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المؤلف رحمه الله في الحديث السادس عشر وستمائة وعن سهل بن سعد رضي الله عنه أن رسول الله صلى الله عليه وآله وسلم قال لا يزال الناس بخير ما عجل الفطر وللترمذي من حديث أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وآله وسلم قال قال الله عز وجل أحب عبادي إلي أعجلهم فطرا وعن أنس وعن أنس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم تسحروا فإن في السحور بركة وعن سليمان بن عامر الضبي الضبي عن النبي صلى الله عليه وآله وسلم قال إذا أفطر أحدكم فليفطر على تمر فإن لم يجد فليفطر على ماء فإنه طهور رواه الخمسة وصححه ابن خزيمة وابن حبان والحاكم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال نهى رسول الله صلى الله عليه وآله وسلم عن الوصال فقال رجل من المسلمين فإنك تواصل يا رسول الله فقال وأيكم مثلي إني أبيت يطعمني ربي ويسقيني فلما أبوا أن ينتهوا عن الوصال واصل بهم يوما ثم يوما ثم رأوا الهلال فقال لو تأخر الهلال لزدتكم كالمنقل كالمنكل لهم حين أبوا أن ينتهوا متفق عليه àdìsí àwọn náà sì sọ fún wa nípa àwọn àdájọ́ eléyìí tó jẹ́ ti ọ̀ṣùyà àdìsí alákọ̀ọ́kọ́ lónìí ó ń sọ fún wa nípa ọlá eléyìí tí ń bẹ fún kí a máa tètè sínú. Si حديثي ولد يدو سهل ابن سعد الساعدي رضي الله عنه ولا نبي محمد صلى الله عليه وآله وسلم وأن لا يزال الناس بخير ما عجل الفطر متفق عليه àwọn èèyàn ò ní yẹ wọn ò ní gbò lẹ́ni tí ń bẹ nínú ọ̀rẹ́ wọn ò ní yé jẹ́ni tó wà nínú oore máa ajjalul fitr lópin ìgbà tí wọ́n bá máa tètè sínú. nínú òfin ẹ̀sìn Islam ọlọ́run bá pa wá láṣẹ nígbà tá à máa ń ṣe as-siyam ká bẹ̀rẹ̀ láti ìgbà tí alifájàre bá ti yọ ìgbà tí alifájàre ti yọ tó bá ti yọ. onáà náà ní àsìkò àkọ́kọ́ téèyàn máa bẹ̀rẹ̀ pẹ̀lú ọlọ́ni wa kulu washrabu hatta yatabayyana lakum al-khayt al-abyad min al-khayt al-aswad min al-fajr thumma atimmu as-siyama ila al-layl ẹ máa jẹ ẹ máa mu títí tí ó fi di pé alifájàrí alifájàrí bá ti ba ti yo àkókò kíkẹ́ nuru ti bẹ̀rẹ̀ tí alifajari bá ti yọ àkókò kíkẹ́ nuru ti bẹ̀rẹ̀ ẹ máa wá wà nípò pẹ́ kẹ́nuru níbi jíjẹ àti mímu ẹ sì kó ara ró níbi bíbáyàwó yín lò títí tí ó fi di pọ́ọ̀rùn wọ̀ ọwọ́ wọn bá díẹ̀ péréte tí. à ń bùkátà pé ti ṣẹlẹ̀ ká di pa sínú nínú òru ọ̀ràn àyàn ni kéèyàn bá ọ̀sùnyàmù yẹn wọbẹ̀ ìyẹn ni pé ọ̀gbọ́dọ̀ jẹ́ni tó kẹ́nu ró tó ń kó wá sínú kó tó di òrùn wọ̀ ti jẹ́ kí òrùn ọwọ̀ náà ṣáájú kó tó di ọwọ́ asinu ajẹ́ pé ọba sùyàmù rẹ̀ wọ òru nù nítorí pé a ti mọ̀ pé òru máa ń bẹ̀rẹ̀ ní kété tó bá ti di pé òòrùn wọ̀ ọwọ́ ìpín kékeré nínú òru yìí eléyìí tí ní ká bá sùyàmù wa débẹ̀ yìí ọ̀ràn yẹn ni kéèyàn ó rí pọ́n sí torí ó wà nínú ma la yatimmu al-wajibu illa bihi fahuwa wajib wọn bẹ nù nǹkan tó ṣe pé kò sí bá a ṣe lè ṣe ń tọ́lọ̀ ń ṣe lọ́rùn àyàn lé wa lórí láì kò ṣe má a jẹ́ pé ṣíṣe má ṣíṣe má ó ti di kíni ó ti dọ̀ràn yìí torí abẹ̀rẹ̀ sọ́ọ̀mù alátìgbà tilẹ̀ ti di pọ́nmọ́ pẹ̀lú àlùfájàrí yọ àwa parí rẹ̀ sígbà tí òru wọlé pẹ̀lú pé òrùn wọ̀ tó ẹ tètè yára sínú tó ń sọ ń bì báyìí kìí ṣe pé ìtumọ̀ rẹ̀ ni pé kẹ́ ẹ sínú ní kíá tó bá ti di pé ẹ̀rọ òrùn má rárá kọ́dà kó ṣe pé òrùn ò ti wọ̀ nítorí pé lọ́pọ̀lọpọ̀ ọjọ́ a lè ṣaláì ró òrùn kó tó dásìkò tó òrùn máa wọ̀ látàrí ìdí kan àbí ìdí mi nínú kọjá kójú ló ń rọ̀ láàfin rórùn ma àbí kọjá pé òjò ló sú láàfin rórùn ma àbí kó tiẹ̀ jẹ́ ikú kò sí kan nu gbogbo ẹ̀ àkàn tètè rọrùn ó túmọ̀ sí pé àwọn á ní lọ sínú kó tó di pé àsìkò gan-an tó rùn máa wọ̀ tó torí a ruo làásù ma wọn á lọ sínú òsèrà rẹ àbí òsèrà rẹ òsèrà rẹ sí. bákan náà ọ̀nbẹ nínú àwọn èèyàn ẹni tó ṣe é pé lánàá aago méje ó kù ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún iná lòórùn tó wọ̀ aago méje kù ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lòórùn tó wọ̀ ìgbà náà la ṣe ìsinu ṣùgbọ́n lónìí arikele aago mẹ́fà gẹ́rẹ́gẹ́ láti rọrùn táwa kú gìrì lọ sínú rárá o tó bá kú gìrì lọ sínú o ti ba sòyàmù rẹ jẹ wàá san padà lẹ́yìn Ramadan mo wa nítorí pé kò sí déédéé àkókò tó rùn máa ṣe kí ni tí máa ń wọ̀ ní àwọn àsìkò tá a wà nínú rẹ̀ yìí èèyàn gbọ́dọ̀ ṣàkíyèsí eléyìí torí pé kò yẹ kéèyàn máa ṣe mọ̀gàmọ́rọ̀ pẹ̀lú ẹ̀sìn rẹ̀ pẹ̀lú adventure lọ́wọ́ máa ṣe pẹ̀lú ẹ̀sìn rẹ̀ nítorí pé kí ni nígbà tí ọmọ pé lánàá aago méje kù kọ́tà ńlọrọrùn wọ̀ ìjẹta aago méje ó kù ṣẹ́jú ńlọrọrùn wọ̀ ìjẹrin aago méje ó kù ìṣẹ́jú mẹ́tàlá ńlọrọrùn wọ̀ ó sì wọ̀ lónìí ọwọ́ lánàá láago méje kù kọ́tà àwọn arọrùn mọ́ láago mẹ́fà sọlọ sínú kò síra rẹ̀ nìyẹn wàá san yẹn padà lẹ́yìn Ramadan torí ẹ̀ ká tètè yára sínú ó túmọ̀ sí pé tásìkò sínú bá ti tó ṣáájú kásìkò sínú tó tó kò sáàyè fún wa láti ṣe kínní láti sínú ó wá nínú hadith látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam ó sọ yìí pé idha aqbala al-laylu min hahuna wa gharabat ash-shamsu faqad aftara as-sa'im tóru bá ti wọlé báyìí tóru bá ti wọlé gbàbí tóorùn sí wọ̀ ẹni tí ń ṣe sùyàm àsìkò àti sínú rẹ̀ tuntun àṣàkíyèsí nǹkan méjì yẹn òru ti wọlé òòrùn sì ti wọ̀ ẹni tí ń ṣe sòyàm àsìkò àti sèkìní ti tó àsìkò àti sínú rẹ̀ ti tó kódà kó sì pé ojú ọjọ́ tún mọ́lẹ̀ kedere ṣùgbọ́n àwọn kóòrùn ti wọ̀ lódodo àsìkò àti sínú òtítọ́ eléyìí tó túmọ̀ sí pé ọlọ́run bò fìyà jẹ má fìyà jẹra rẹ̀ ọ̀nbẹ nínú àwọn mùsùlùmí tó sì pé tó má ti sòyàm tásìkò àti sínú bá tó á rí i kí wọ́n máa lọ lára wọ́n rí i pé torí ilẹ̀ ò tí sùn dáadáa ilẹ̀ ò tí sùn dáadáa ìfìyàjẹrẹ ni ọlọ́run bò sí ní ká ṣe kí ni kò ní ká fìyàjẹrẹ wa tẹ́lẹ̀ ìbáyé wa báwọn ajẹ́ náà mú kàtà láti mà káfí sínú òru ti wọlé òrùn sì ti ṣe kí òrùn ti wọ̀ salad pen lórí aago eléyìí tó ṣe fún wa ti ṣe tí o máa sọ fún akókò magre ìgbà báyìí ni ó wọlé ta lè dìpẹ́ǹdì lórí ẹ̀ ta lè dìpẹ́ǹdì lórí ẹ̀ lópin ìgbà tí yóò bá ti tàsé tó bá fi lè tàsé kí lá máa ti dájọ́ ntaari lójú sánmà ntaari lójú sánmà la fi dájọ́ torí ẹ̀ ló jẹ́ pé òun kìí sọ ní final level primary level elementary level lásán táàgùn yẹn bá ṣe déédéé alhamdulilah tí o bá ṣe déédéé alhamdulilah ojú sọmọ là ó wò ilé ìjẹba asima gbígbà wọn ti sọ pé tí òòrùn bá ti wọ̀ ẹni tí ń ṣe ọ̀sùnyàm yóò sínú ó túmọ̀ sí pé kóòrùn tó wọ̀ kò gbọ́dọ̀ sínú wàhálà yìí mímà pásìkò àti sínú ti tó ó ń bùkátà ká lójú ó ń bùkátà ká lójú nítorí pé pẹ̀lú ojú èyàn ò rí bọ́ọ̀rùn tí wà bí kò ì tí wọ̀ tá a bá sì lójú ká lẹ́ni tí ó fún wa ní ròyìn pé òun ti wọ̀ àbí kò ì tí wọ̀ tábà wà nílẹ̀ àrípò òun ti wọ̀ a sì sínú àwọn a sì fẹ́ pẹ̀lú bàálù àti ń jẹun àti ń mu àwa wọ bàálù bàálù agbéra àti bàálù gbéra tó di inú òfurufú làbá tún rọrùn kedere àbá rọrùn ragadi ragadi lójú sẹ́wọ̀n ká ah, kí ló ń ṣẹlẹ̀ jamaatu tó ń ṣẹlẹ̀ náà lẹ́rìí yẹn fóònù ò tí wọ̀ sẹ́wọ̀n kó ti wà ńlẹ̀lẹ̀ kò tí wọ̀ lókè kò sí mọ́ṣíkìlà nítorí pé ìdájọ́ wa ìdájọ́ lẹ́lẹ̀ ní nígbà tá a wà ní ilẹ̀lẹ̀ ló ká ṣe kí ni ká ṣe ṣùgbọ́n ẹni tó ní orígbà tá a bá wọ bàálù orígbà tí bàálù bá fò kémi ò tó sínú tọ bí bàálù ti ṣe fò là bá rọrùn lọ́ba fẹ́ máa jẹun ọ̀gbọ́dọ̀ bá sọ́ọ̀mù rẹ̀ jẹ o mo rò pé yé wa nítorí pé Ànábì sallallahu alaihi wasallam sọ pé ìgbà tó òòrùn bá tó di pọ́wọ́ ìlànà tí ń ṣe sùyàmù tó lè ṣe kí ló tó lè sínú ó ti wọ̀ tẹ́lẹ̀ kò tí ì wọ̀ nísìn nítorí pé wọ́n ń kọ́ ìsìn ní ìdájọ́ tiẹ̀ kìí ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ìdẹ́gbẹ́ ti ṣe jẹ́ mẹ́rin àwọn ilé tí wọ́n máa ń kọ́ tí wọ́n máa ń ga rororo láyè sìn eléyìí tí wọ́n máa ń pè ní ilé tí ń kan ẹ̀sùn òjò ẹ má pèsè àmọ́ ilé tí ń kan ẹ̀sùn òjò ń kò irú àwọn ilé rororo téèyàn bá wà ní àjà ọgọ́rùn-ún kejì ẹnìkan sì wà ní àjà ẹlẹ́ẹ̀karùn ẹnìkan àjà ẹlẹ́ẹ̀kẹrin ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kejì àjà alákọ̀ọ́kọ́ lọ́pọ̀lọpọ̀ ọgbà tó bá pé nu wọ́n máa ń ṣe sùyàm kò bá jẹ́ sùn Ramadan kò bá jẹ́ gbàmí àwọn tó wà ní àwọn àjà ti sàlẹ̀ sàlẹ̀ sàlẹ̀ sàlẹ̀ sàlẹ̀ sàlẹ̀ títí débi mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n. àwọn ò ti sínú ṣáájú káwọn tó wà ní àjọ ọgọ́rùn ọgọ́rùn lọ sókè lọ sókè lọ sókè káwọn tó sínú àwọn tó wà lókè roro pátápátá Ọlọ́run ràn wọ́n nítorí pé ìgbà ò ti ha torí ẹ ti tó márùn káwọn tó wà lókè yín káwọn tó má àwọn eléyìí náà ti tó káwọn tó má rọrùn ma so eléyìí jẹ bó ti ṣe jẹ ẹni tí ń gbé àjọ meji méjì wọ́n sọ̀kalẹ̀ wá sísàlẹ̀ wọ́n bá ti wọ kálukú sì ń sinú ló náà bá sinú lọ́ba gunlé ó di àjọ ọgọ́rùn kejì lọba rọrùn kò sí wàhálà gẹ́gẹ́ bí ẹni tó gun bàálù náà ni ìgbà tó ti sinú tán àwọn ìyàwó táwọn ò tí ì sùúrù tá a bá kíni tá òfin ọlọ́run nípa pé ó dìgbà tó òrùn bá tó wọ̀ kó tó di pé àsìnù. tọ́ba irú àwọn ilé yẹn a mọ̀ pé inú àmì gbèǹde alùkìyàmù ilé ìtànàbẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam tó ti tọ́ka sí pípé wa an tara al-urata àbí al-hufata al-urata ri'a ash-sha'i yatatawaluna fil ẹ rí àwọn ẹni tí wọn kì í wọ bàtà àwọn arìnwòhò àwọn ẹni tí kì í wọ bàtà àwọn arìnwòhò àwọn tí da tọjọ sẹ wọn ni ká dàgùtàn ẹ rí tí wọn máa kọ wọn máa ṣe ìdíje nípa kíkọ àwọn alẹ tọga tọga tọga tọga ẹni pé tẹnìkan bá kọ alájà ọkọ ogun tí tó gbogbo eléyìí bẹ́ẹ̀ náà mi pípé gbẹ̀ndẹ̀ alùkìyàmà súnmọ́ tọ́ba ọjà mi pé gbẹ̀ndẹ̀ alùkìyàmà súnmọ́ kò túmọ̀ sí pé aburú ni o kò túmọ̀ sí pé tó o bá lówó ilé ilẹ̀ ní kó o máa kọ́ o tó o bá lágbára láti kọ́ Islam ọ̀sọ́ burú àbí òye wa so kẹsà ti kọ́lé kọ́ concrete kó lágbára kẹ́ ẹ má jẹ́ ọ jẹ́ ẹ̀bìtì tẹ́ẹ̀ fi máa ṣe kúpa àwọn èèyàn bí ẹ ṣe máa ṣe láwọn orílẹ̀-èdè kan. nígbà tí sọ pé <clears throat> foundation lè <clears throat> àtàwọn pillars tí ṣe fún láti pìlẹ̀ kò lè rújú àjà kan lọ lọ àwọn orílẹ̀-èdè kan wọ́n lè wá di àjà mẹ́ẹ̀ẹ́dógún rù ìbẹ́yìn náà mọ̀ pàtí wo rẹ̀ ọjọ́ ló ń retí with time yọ̀ọ́ padà wó dànù náà tí ó irú rẹ̀ máa ń ṣẹlẹ̀ ní Egypt lọ́pọ̀lọpọ̀ ó sì máa ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè kata ń pè Nàìjíríà náà lọ́pọ̀lọpọ̀ so nítorí de eléyìí ògbóró àwọn eléyìí àwọn tí wọ́n bá kọ́rù rẹ̀ wọ́n kọ́ tàníyàn tàníyàn wọ́n kọ́ tí ó lágbára tí ó concrete ó tilẹ̀ jẹ́ pé láwọn orílẹ̀‐èdè tiwa àwọn ilé tó gùn wọn ò lọ títí wọn ò lọ títí tó o bá kàn tí ì jáde náà lọ́ọ́ máa wò ó sá. nígbà tó yẹ pé kọ́nà kan lọ́kàn wà ọkàn lọ sí kùlọ̀ máa ń játọ́ pé àwọn ilé tó ga tó ga yìí ń bọ́ lọ́ga lọ ń bọ́ lọ́ga lọ so nítorí ẹ ẹ rí i pé àwọn tiwa wọn ga mọ́wọ̀n bá nítorí pé iná máa wà lọ́dọ̀ tiwa fa sẹ́wọ̀n kí ló àwọn ilé eléyìí ń bùkátà ná nítorí pé ní ìsìnkí náà máa gbé ọ lókè tó bá fi lè gùnkè lọ sájà kẹwàá pẹ̀lẹ́sẹ̀ rẹ ó tún ní fẹ́ jáde ńbẹ̀ mọ́. so láwọn ibi tí àwọn sì ń kọ́ wa irú àwọn ilé yẹn iná wà stable tó yẹ pé lift nísìnyí ó lè gbìyàn twenty at a time tẹ̀sí ní fún mara yín ìbáwọn kan ṣe ń lòkè làwọn kan lọ lẹ̀ làwọn kan ṣe kínní bílẹ̀ ayé ṣe rí nu wọ́n ń múná lọ àmọ́ bí orílẹ̀-èdè yìí báyìí bó bí tiẹ̀ ti jẹ́ iná wa dín ká bàbára wọ́n declare state of emergency fún náà irọ́ lásán gbogbo state of emergency and all this it results to nothing àbẹ́yìn náà rí ni tẹ́lẹ̀ rọ amúnáwá súkẹ́súkẹ́ báyìí wọ́n mú lọ ni à ń sì ń sanwó kò síná sáhọ́lẹ́lá tọ́ ọ bá tún lóò ní sanwó kò síná wọ́n tún ká wáyà tó fowó rẹ̀ rà lọ. torí ẹ nínú àwọn ẹsẹ tó léwu kéèyàn máa ṣe oní sí àwọn tí ń pín náà torí pé èpè èpè kò ní í ṣe sọ ságbólé wọn gbogbo gbà torí pé gbogbo ẹni tó bá ti yànjẹ láyé wọn yìí ṣàdúrà kódà bí ò tí ì ṣépè so iṣẹ́ burúkú ni o àfi tí wọ́n bá tún lè sẹ́ǹsì tí wọ́n bá tún ṣe yóò jẹsẹ̀ tó da torí sẹ́ ìmálẹ̀ ìmá ní báyìí iṣẹ́ òkùnkùn ni o torí ẹ tí o bá ń siná tó dájú ni pé kò sí lọ síwájú gbogbo ibi tí kò bá ti siná kò sí lọ síwájú ẹ̀rí tí o bá ti siná tí o bá pẹ́ wá dánilẹ́kọ̀ọ́ a ti bọ́ sóòrù sá àbẹ́ẹ̀kọ́ ni ẹ̀rì tí kálukú ti máa wọlé lọ tòbí tí ọba ti síná àwọn ọ̀daràn ni ó gbòdì tíná bá wà títí tí lè má ìmọ̀ kiri ká ni yóò bẹ́ẹ̀ ni láwọn ìlú ilé ayé kò sí àsìkò kan nínú òru téèyàn lè jáde kò sí àsìkò kan nínú òru tó jáde tẹ́rù ń bọ̀ àfi bẹ̀rù ọlọ́ ṣògbó ṣe rí nu àwọn tí ọba ti síná àwọn ọ̀daràn ọ̀pọ̀ làwọn oníṣẹ́ ibi ọ̀pọ̀ torí pé nínú òkùnkùn làwọn oníṣẹ́ ibi farapamọ́ sí kọ́lọ́mọ bọ́ba tuntun wa náà sí. tọ́ ilé ìjọba eléyìí túmọ̀ sí pé tábàjẹ́ni tí ó tètè ń sínú nígbà tásìkò sínú tó yóò ṣe sábàbí kó rí ọ̀pọ̀ pẹ̀lú wa ó túmọ̀ sí pé wọn kì í fagídí sẹ́sìn wọn kì í fi àìmọ̀kan sẹ́sìn lásìkò nǹkan bá ti tó kẹ̀ sí ọlọ́run ọba tí ó gba ìjọsìn yìí lọ́wọ́ wa òun náà ló rán ànábì sallallahu alaihi wasallam kó máa sọ gbogbo àwọn nǹkan wọ̀nyí fún wa tóòrùn bá ti wọ ẹ̀sìn nù lọ́ba sì tàn torí ẹ̀yin tẹ́ ń pèpè fún sọ́láàtì láwọn mọ́ṣáláṣí ọ̀dọ́ wọn yìí o ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kódà tí wọ́n bá rí fúnra wọn pòrùn ti wọ̀ wọn ní lè dá sínú wọ́n mọ̀ wò àwọn ọba sùnyàmù àwọn jẹ́ tí wọ́n ti pèpè fún sọ̀láàtì àwọn ò tí pèpè ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù ẹ̀yin ẹ mọ̀ wàá fi ẹ mọ̀ wàá kó yà jẹ wọn torí pé àwọn retí kẹsì Allahu Akbar Allahu Akbar wọn sì nù òórùn tí wàá wọ̀ ó ti tó ṣẹ́jú mẹ́wàá kẹ́ ẹ tó pèpè fún sọ̀láàtì ẹ fìyà jẹ wọn àbẹ́ fìyà jẹ wọn fìyà jẹ wọn wọ́n sì ti sọ nínú òfin ṣẹ̀ríyà wípé al-mu'adhdhinu ani olùpèpè fún sọláàt ẹni ìfọkàntán ni ìwọ tí wọn wá ní ẹni ìfọkàntán ni ọ ìwọ náà lọ wá jàǹbá àwọn yẹn sẹmọ kámi gbélé alùkìyàmọ kan màtá nàbì sallallahu alayhi wa sallam tí àràbí tó wọlé tó bá nàbì lẹ́nu pé ń sọ̀rọ̀ tá nàbì ọdánù ó sì ṣèbéèrè tiẹ̀ bìmọtì sáà báwo ni gbélé alùkìyàmọ ó dè gan ànábì ò sì ànábì ń bọrọ tiẹ̀ lọ látàánà ju asọ̀rọ̀ tán á ní ẹni tó ṣe béèrè dà ó lè mí ni anabi sallallahu alaihi wasallam sọ pé idha diyya'at al-amanatu fantadhir as-sa'a tó bá ti di pé ohun afúnṣọ wọn ti fi ń ráàlì ẹ máa retí gbẹndẹ al-qiyamah gbàdúrà. qala kayfa ida'atuha ya rasulallah ó ní anabi sallallahu alaihi wasallam báwo ni wọn ṣe fàmánà ráàlì wọ́n ní ìdá usnidal amru ìlà ghayri ahlihi fantadhiri sa'a gbogbo ìgbà tó máa ti fọ̀rọ̀ tì sí ẹni tí ò lẹ́tọ̀ọ́ sí kó ní kó máa ṣe ẹ máa retí gbẹ̀ndẹ̀ alqiyam ní àtọ́ pé ń jàǹbá la ní kó máa pèpè fún sọ́láàtì sẹ́wọ̀n kan ti gbé nǹkan kúrò láàyè rẹ̀ torí ẹ ẹni tí máa ń pèpè fún sọ́láàtì kó mọ̀ pé responsibility tó lágbára púpọ̀ ni wọ́n gbé fún tó bá ti ní lè ṣe jẹ́kẹ́ lómi ọ̀sùn tọ́ ilé ìjọba wọ́n sọ pé la yazalu an-nasu bi khayr nas ẹ̀wọ̀n kọ́ kárí mùsùlùmí àtẹ̀ntì ẹ̀sẹ̀ mùsùlùmí àwọn èèyàn ò ní yé bẹ nínú orí lópin ìgbà tí wọ́n bá máa yára sínú ma'al ilm bi anna an-nasa kullahum laysu yasumun wa innama alladhina yasumuna humul muslimun tó ń tipa àmọ́ pé kìí ṣe gbogbo èèyàn ló máa ń ṣe sùyàm ẹni tó máa ń ṣe sùyàm nínú àwọn èèyàn náà àwọn ta ni almuslimun bóòlù anabi sallallahu alaihi wasallam bóòlù sọ aṣọ pé la yazalu nnasu àwọn èèyàn wọn ò ní yé bẹ́ẹ̀ nínú oore lópin ìgbà tí wọn bá máa tètè sínú eléyìí a sọ yìí pé ńṣe lànà bí sallallahu alaihi wasallam sọ bẹ́ẹ̀ kìí ṣe gbogbo èèyàn lọ́gbàlérò àwọn mùsùlùmí nìkan lọ́gbàlérò wọ́n àwọn mùsùlùmí wọn ò ní yé máa bẹ nínú orí lópin ìgbà tí wọ́n bá máa tètè sínú kí ló dé tó fi wá sọ pé anas nígbà tó jẹ́ pé àwọn mùsùlùmí lọ́gbàlérò ìdí ni wípé ta lẹni tó dáa jù nínú àwọn èèyàn ta lẹni tó pélé èèyàn nínú àwọn èèyàn tani àwọn mùsùlùmí ni dédé nù torí ẹ àwọn èèyàn tó pé jù àwọn èèyàn tó dáa jù nínú àwọn èèyàn wọn ò ní yé bẹ nínú orí lópin ìgbà tí wọn bá máa tètè sínú torí pé òfin ṣẹ̀ríà kan sọ yìí pé al-lafdhu idha utliqa sarafa ila gbogbo gbólóhùn tí wọn bá wí tí wọn là ìtumọ̀ rẹ̀ máa tọ́ka sí èyí tó pé jù nínú nǹkan ìyẹn ni pé àwọn èèyàn tó pé jù ìyẹn àwọn mùsùlùmí wọn ò ní yé bẹ nínú oore lópin ìgbà tí wọn bá máa tètè sínú wọn náà tó bá fẹ́ jọkan nínú wọn wọn àti ìtìlẹ̀kùn tó bá fẹ́ jọkan nínú àwọn èèyàn tó pé yẹn tó pé jù gbogbo wa náà la pé tán àmọ́ àwọn ló pé jù tó bá fẹ́ jọkan nínú wọn lẹ̀kùn òtítì ẹnu kọ̀ọ̀kan ṣe kínni kò di mùsùlùmí ni tí wọn náà bá ti di mùsùlùmí oore yìí náà jẹ tiẹ̀. má tanra rẹ jẹ o ẹnìkan gbọ́ pé kó òun di mùsùlùmí wọn á yín mú kí ni ó ń jẹ mú kòkòrò ló ń jẹ wọn á mọ òdodo ọ̀rọ̀ yẹn tó bá fi lè kú lórí kófòrò tọ́lọ̀ máa ní kó ń ra ọmú khudhuhu faghullu thumma al-jahima sallu thumma fi silsilatin dhar'uha sab'una dhira'an fasluku innahu kana la yu'minu billahi al-'azim ìjọ tọ́lọ̀ máa ní wọ́n rọ ọmú bẹ́ẹ̀. kó wọn máa tì ọ́ gbọ̀ngbọ̀n tó ń ti sẹ́kẹsẹkẹ lọ́wọ́ àti lọ́rùn àti lẹ́sẹ̀ kó wọn máa mú náà a wọn pè mí pé n ṣe Islam láyé tí mò ń yín mú kòkòrò ragadu ragadu ló ń jẹ mí mú lóòótọ́ so àwa dúpẹ́ o ìdẹ̀ra tó fún wa nípa Islam ọkọ̀ jantí yẹn lè fowó ra ṣùgbọ́n láwùjọ Yorùbá yìí ọ̀pọ̀ ẹni tó jẹ́ mùsùlùmí kọ́ ń ìdínú tẹ́lifíri tí wọ́n máa ṣe islam yọ̀bọ̀yọ̀bọ̀ wọn ò kakún kankan àfi bí àṣà wọn ò kakún kankan ẹlòmínà náà mùsùlùmí nìṣó ti lọ rí ewúrẹ́ ó ti rà àgùntàn káwọn fẹ́ ṣe kírísímàsì àwọn àwọn fẹ́ ṣe new year ẹ wo nǹkan bẹ́ẹ̀ bá ọlọ́run ọba yọ kúrò nínú kòtò ọ̀fìn ó sì tún gbẹ́ kòtò míì fúnra rẹ̀ sọ́dọ̀ wọ́wọ́ o ìdà jẹ́ mùsùlùmí àbí kó sì má jẹ́ mùsùlùmí mùsùlùmí kò jẹ́ mùsùlùmí kò sí o kò sí islam ibẹ̀ ló ti yẹ ká máa rí ọ wọ́n pèpè fún sọ́lá tá a rí ọ ṣáàrù ramadan dé òsè sùyàm hajj dé olówó ọ̀lọ́ ayna islam kẹyà akhi islam náà àdà ẹnìkan ní tó fà á tó wọn fi lè wá ojú máa ń tì ọ ní kí ni kí ti ń tì ọ because you know when you go to the masjid iye èèyàn tó bá ń bẹ̀ àjù mẹ́ta mẹ́rin lọ bẹ́ẹ̀ làwọn ọmọ àlùjànnà àwọn ọ̀pọ̀lọ títí àwọn ọ̀pọ̀lọ títí àwọn ọmọ anáni máa pọ̀ bìbà mọ̀rùkọ́ yìí náà gẹ̀ẹ́tì ẹ̀ one two nine hundred and ninety-nine the difference is clear àbí ò clear bí o kọ́ mínírà kan àwọn ọmọ anáwọ̀ lọ jàǹtìrẹrẹ ni àbọ̀lẹ̀ ṣiṣẹ́ kún tún rí nuna tẹ́lẹ̀ náà ṣé ká pé ẹnìkan kọ̀ọ̀kan ní tẹ́rítírì ó ń gbádùn bẹ́ẹ̀ wọ́n yẹn ní tẹ́rítírì nuna wọ́n dà wọ́n pọ̀ ní kálukú ọmọ gba tiẹ̀ ẹni tó bá wà ń lè kẹ́ ni wọ́n sọ pé tẹ́rítírì tiẹ̀ ni tẹ́rítírì lágbájá ni tẹ́rítírì lágbájá ọlọ́mọṣẹ́ lè wọ̀ tiwa tontori ẹ̀ ìkẹ́ la pé òun ò ní jẹ́ wà ń dáròkù ò ní jẹ́ wà ń lẹ́bù àwọn ẹni ẹ̀sà tọ́lọ̀ ń sàánú nù so kí ló dé tí wọ́n wà níbẹ̀ pẹ̀lú wọn wọn á ní ìdìkan wọn pọ̀ gbogbo wọn ẹ̀ náwó sókè ẹ̀ náwó sókè ẹ pé olúwa ò olúwa ẹ pé ha ẹ pé ha ẹ pé ho ẹ pé àwọn olùdílé lẹ́lẹ́ ẹsẹ̀ àwọn míín sì tún gbé rọ́bìṣì yẹn wọnú Islam lọ́lẹ́ ní ẹsẹ̀ Allahu Akbar mẹ́ta Allahu Akbar Allahu Akbar Allahu ah! ọ̀sẹ́ ẹni tó bá fẹ́ sórí owó lẹ́bẹ̀ẹ́ta gbogbogbò àwọn olódo àwọn olódo bastard ẹ wò bẹ́ẹ̀ ṣe ń fẹ̀sìn ọlọ́run ṣeré bẹ́ẹ̀ ṣe ń fẹ̀sìn ọlọ́run ṣeré torí pé tẹ̀ ń bá ti ń gbàrin àwọn kan tẹ̀yìn ọ̀wá nímọ̀ tó dáa nípa ẹ̀sìn yín ẹ rí i pé ìṣe wọn lẹ́yìn ọ̀mọ̀ ṣe ló kọ pé ẹ̀sìn kínní ẹ̀yin náà ń ṣẹ̀sìn yín aburú àìmọ̀kan. iná lànà bí sallallahu alaihi wa sallam sọ pé nínú tó bò ń lẹ́rù jù fún yín òun náà ni a'immatan mudillin àwọn aṣíwájú ti ṣì ní lọ́nà a ti rí wọn àbá rí wọn báyìí wọ́n pọ̀ lọ jàrá wọ́n pọ̀ lọ jàrá ẹ tún máa ráwọn èèyàn tán sí lọ́nà ẹ mọ̀ pé ọ̀dọ̀ bàbá imam la ti gbà ọ̀dọ̀ àbá mufti la ti gbọ́ sheikh mufassir la rí bẹ́ẹ̀ lẹ́ẹ̀ máa gbọ́ kódà wọn tún lè sọ pé ah sọ ọmọ tó tó wọn ni ẹ̀yin wọn sọ pé ọ̀pá wo lẹ fi wọn sẹ́ẹ̀fì <laughs> mọ̀ pé tiẹ̀ lọ́pọ̀ jù tiẹ̀ kéré torí ẹ̀ ẹ jẹ́ ká sọ ẹ̀sìn wa o kí lójú ń tì ọ́ sí sójú máa ń tì yẹn tó bá fẹ́ wà lìjánà ni nàám ta ló yẹ kójú ó tì gan ọmọ náà ni wọ́n ra wọn kó ni wọ́n rọ wọn dábẹ́ ni. dúró òun láyé pé ó rí bó ṣe wá mọ lónìí wọ̀wọ́ rẹ lónìí torí délé pé wọ́n o gbogbo àwọn tó dún títí ọ̀fẹ́ Islam o bá wọn sòdodo ọ̀rọ̀ ọjọ́ ń lọ o kése nu sàárè náà máa ń ronú o kése nu sàárè náà máa gbogbo ẹ ti pinnu ní tó o ọwọ́ chance ta ní náà kọ́lọ̀ mẹjọ pòórá mọ́ wa lọ láì jẹ́ pa lò dáadáa chance yóò pé méjì ìgbàgbọ́ àwọn ni pé tó bá da iye mi kò ní tán ayé kankan wa mọ́ if you go you go ìjọ tó padà dé o ìjọ gbẹ̀ndẹ̀ torí di eléyìí báyìí àwa ń ṣe Islam ọkàn tí wàá sì balẹ̀ pé kò sórí ń Islam ìwọ náà lọ́wọ́ kúkú ọ̀nà òbí ra léèrè ìwọ alówó alówó islam lọ́nà àrípò àrípò islam lọ́nà àríṣẹ́ àríṣẹ́ islam lọ́nà aga àbákúrú islam lọ́nà alájú àbálùkọ islam lọ́nà sọ̀rọ̀ tí kẹfẹ́rí sì ń ṣe kò gbọ́dọ̀ yà mí lẹ́nu nítorí wípé kẹfẹ́rí tẹ́lẹ̀ náà àwọn ti dáhùn ìpè ṣetán ṣùgbọ́n àtàn dáhùn ìpè ṣetán ṣetán tuntun wá fi sẹ́mi lé wọn lọ́wọ́ pé kó tí wọ́n máa bọ̀ ń ṣe kí ni kó tún máa bọ̀ ń pa àwọn míì tontori rẹ̀ kémi àtiwọ́ mọ́bà tó jẹ́ náà ní tíṣe tọ́ni ọjà lérí ọjà àgbọ́dọ̀ wá mà nípa ẹ̀sìn wa sẹ́bàá tí ní mà nípa ẹ̀sìn bẹ́ẹ̀ lọ́kàn yóò mọ balẹ̀ sí Islam sí bẹ́ẹ̀ nínú yóò mọ dùn pẹ̀lú ìjọsìn tẹ̀ ń ṣe bẹ́ẹ̀ làrí dájú àmọ̀dájú yóò mọ pọ̀ sí ẹ̀ máa rí pé inú yín dùn ní gbogbo gbà wàláhì ìgbà mi inú yóò mọ dùn ẹ̀ ní ma kí ló dé sẹ́nìkan pè mí pé òun fowó ránṣẹ́ ni sẹ́nìkan ntí ń dùn ọ́nú jù bẹ́ẹ̀ lọ torí pé ẹni tí ò bá ti ní islam kò lè rí dùnú ìdùnnú gbà díẹ̀ ni ó dàbí ìdùnnú ẹni tó fẹ́ jẹun tó bá ti jẹun tán ìdùnnú náà dànù yọ bẹ̀rẹ̀ lórí pé ń gúnfẹ̀ tí o bá tún sọ̀rọ̀ àtúntò bẹ̀rẹ̀ sí so tí o bá tún sọ̀rọ̀ àtúntò máa ń wá tọ́ẹ́lẹ̀tì pé o fẹ́ ẹ̀dàkùn mọ́ ń bọ̀ mọ́ fẹ́ débi kankan bọ̀ ń bolẹ̀ ń lọ. sọ ìdùnnú tó lásìkò díẹ̀ ni ṣùgbọ́n ìdùnnú ti Islam ti ti láéláé tó àti lọ́la alqiyam ọlọ́nkọ́ má bàjẹ́. ìgbà wọn wá látọ̀dọ̀ abu hurayra radiyallahu anhu eléyìí tí imaamu tirmidhi gbé jáde wọn lánàá bí sallallahu alayhi wa sallam ọ sọ pé qala allahu azza wa jal ọlọ́ntọ́ gàtọ́ gbangban sọ wípé ahabbu ibadi ilayya ajaluhum fitra àwọn ìtumọ̀ nífẹ̀ẹ́ sí jù nínú àwọn ẹrú mi àwọn náà làwọn ẹni tí wọ́n á máa yára sínú ṣùgbọ́n gbogbo ẹ túmọ̀ sí pàṣípò sínú tító kó tó di pé wọ́n sínú eléyìí jẹ́ báwọn nínú hikima tó wà ń bẹ̀ òun náà ni pé ọlọ́run ọba wa láàánú ni ọlọ́run ọba ò ní ká ṣe sòyàm torí kó fẹ́ fi ìyà jẹ wá kò ní ká ṣe sòyàm Ramadan torí fẹ́ kí ìpọ́njú ó ṣe wá kò ní ká ṣe sòyàm nítorí kálíbà àmọ́ kanra gbogbogbò nítorí kí ló ṣe ní ká ṣe sòyàm تتقون يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وأيو إن جاء عارف ìpájú ìṣòro tá a máa bá pàdé ń di sùyàn ṣe é máa pé ní ìsìkéṣùn la gbà lérò pẹ̀lú ọ̀sùyàn yẹnni kékeré ṣe ń tí àfojúsùn lára ká ṣe sùyàn ni a fẹ́ pé kí ìpájú ó ṣe kálukú afẹ́ kí wàhálà ò sí kálukú afẹ́ kí kálukú ṣe wàhálà kọ́ dààmú kẹsẹ̀ ń ta àgbàlérò ni ń ta àgbàlérò ni pé látàrí mẹ́jẹ̀mọ́mù tó ń ti pò lágbára láti jẹ ọ lágbára láti mu wàá tara rẹ̀ sàlékún ìpáyà ọlọ pété ọlọ́run bá ní ká má ṣe nǹkan kan kódà kó ṣe pa alágbára láti ṣe ńṣe ló yẹ ká ṣe kí ká kóra ro ká má ṣe ká lè bá a bá dáadáa pàdé lọ́dọ̀ ọlọ eléyìí náà ni wọ́n ń pè ní ìpáyà ọlọ. okay ẹnìkan òun á jẹ́ pé tóun bá sọ sùyàm ó máa ń rẹ̀ ẹ́ ó máa ń dààmú ju ẹlòmíì lọ láì kò sì jẹ́ pé òun ló máa ma la wàhálà àlékún bọ́ra rẹ̀ lọ́rùn bí kápẹ́ ń sọ sùyàm yọ máa lọ jókòó lórùn bí kápẹ́ ń sọ sùyàm ìgbà náà ni wọ́n á lọ máa gbàárù ẹrù tí ò lè rù yóò pé kí wọ́n gbèrú e ẹtúgbẹ́mìsì ẹtúgbẹ́mìsì rárá o lópin ìgbà tó bá yẹ pé normal life rẹ̀ náà ló lè normal life náà lẹ́lòmíì náà lè ṣùgbọ́n wàhálà tẹ́lẹ̀ ìgbà pàdé nínú sùyàmù tiẹ̀ bó ti ṣe ṣòro fún ó ju tẹ́lẹ̀ yìí lọ à ń bẹ lọ́hùn kọ́lọ́hùn ọbọ̀ fún lálẹ́kùn ládàá lópin ìgbà tí ìsìnkú ló kira rẹ̀ bọ́nu nítorí wàhálà yẹn fún à ń bẹ lọ́hùn kọ́lọ́hùn fún lálẹ́kùn ládàá torí hadith anabi muhammad sallallahu alayhi wa sallam tó sọ fún Aisha radiyallahu anha ó ní ajruki ala qadri nasabiki ajruki ala qadri nasabiki láàdá tó gbà lórí ṣe hajj yóò ṣe déédéé irú wàhálà tó ṣe lópin ìgbà tí èsì pé wọ́n lọ mọ̀ọ́mọ̀ kíra rẹ̀ bọ̀ wàhálà rò pé yé wa tó bí kéèyàn dé mọ́ṣáláṣí ni lọ́jọ́ jùmọ̀ gbàtẹ́ dé mọ́ṣáláṣí ẹ tètè dé kìí ṣe pẹ́ẹ́pẹ́ kẹ́ tó dé ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe tètè dé sí àwọn ẹlòmíì dé ṣáájú yín ayé tí wàá tán gbogbo ní mọ́ṣáláṣí ibi táyé kù sí ńkọ́ òde mọ́ṣáláṣí ni tóòrùn sì mú kankankan sẹ́mu kẹ́yìn ọ̀ tájẹ́tì pòòrùn mo fẹ́ jókòó níṣẹ́ tájẹ́tì ni pé gbòòjì ni mo fẹ́ jókòó ṣùgbọ́n ọlọ́run ọba ọ̀kadà ara kẹ́ ráyè wọ inú mọ́ṣáláṣí tó à ń bẹ́ lọ́nkẹ́ ní àlékún ládàá ajruka ala qadri nasabik torí pé kìí ṣe pé wọ́n lo aim láti fa wàhálà yẹn fúnra rẹ̀ bí ìbá ṣe kébi táyé kù sí ibẹ̀ ló dúró à ń bẹ lọ́hùn kí wò tún ní àlékún ládàá látàrí ìdààmú tí ó sọ kéṣe pé ẹni tó dé lẹ́yìn gbàtúmọ̀ ní ká ti kówé ńlẹ̀ o pòròkò ẹgẹ́ tiẹ̀ ìmáàmù ti dé ìwọ́ wá dé ọ̀wá dúró lóòrùn wọn ni adúrú ká kò sí adúrú ká bẹ̀ wọn torí pé wọ́n yọ a late comer ó kọ́ rí oṣù wọ inú ìwé a sì ti sọ pé kọ̀ wọnú ìwé kò túmọ̀ sí pé tó bá ṣe júmọ́ à júmọ́ àrẹ ò ní gbà torí kọ́ ọmọ lọ gbọ́gbọ́ kúgbọ́ yìí kọ́ á lọ sọ fáwọn èèyàn pé immediately tí ìmáà bá ti dé kó tó di pé wọ́n dé just go back home Ah, ah. wọn náà ṣe sọ láti júmọ́ à làákín kí ló ṣe ọ́ ó kọ̀ rí ò ní wọ inú ìwé ìwé wo ni òní wọ̀ gánà rí ṣé màlẹ́kà tí ń kò ní kọ́ pé àná màlẹ́kà tí ń kọsẹ́ yóò kọ́ pé à ṣùgbọ́n àwọn special kọ orúkọ àwọn èèyàn sínú special file so ó kọrọ rí òní wọnú àìwọnú ńlá kò túmọ̀ sí pé àní rínú kékeré dàbí tọ́ torí rẹ̀ ẹ má late kọ́ màmá kéèyàn ó gbìyànjú láti máa tètè dé mọ́sálásí lọ́jọ́ jùmọ̀ tọ́ ẹ̀yìn lẹ́yìn ẹgbẹ́ wa tún wá láti ọ̀dọ̀ Anas ibn Malik radiyallahu anhu qala qala rasulillah sallallahu alayhi wa sallam tasaharu fa inna fi sahuri baraka muttafaqun alayhi Anas ibn Malik radiyallahu anhu ó gba ìgbà wáyé wa ọlọ́run nabi sallallahu alayhi wa sallam sọ ẹ máa jẹ sáàrì torí pé ìbùkún bẹ nínú sàárì jíjẹ alimami Bukhari àti Muslim ló gbà wọ́n pè ní ẹ̀jẹ̀ sàárì asahur nítorí wọ́n fi tì sákòókò tá a máa jẹ wọ́n fi tì sákòókò tí a máa jẹ àkókò tá a máa jẹ ni kí ni asahar yẹ bọ́lá ṣe sọ pé ọbẹ̀ asahari hom yẹ sọ̀fẹ̀rọ̀ tó bá dá àwọn àsìkò sàárì wọn a máa tọrọ àforíjì kanu qalilan minal layli ma yahja'un wa bil ashari hum yastaghfirun oorun wọn tí wọn máa ń sùn lóru oorun díẹ̀ ni tó bá dá àsìkò sàárì wọn máa tọrọ àforíjì lẹ́yìn àsìkò sàárì kí lọ́kàn alifájàrí ọ̀yọ́ tá alifájàrí bá ti yọ wọ́n sì ra kàtá alifájàrí wọ́n gbà bó lọ wọ́n gbà mọ́sálásí ẹ wórí yàtọ̀ sí wọ́tọ̀ kan nánú kálẹ̀ oníṣẹ́ ti sọ kọ́ ọmọ ti sọ láti mi tó ń jí mi látẹ̀kàn wọ́n ní àwọn ò tí ì ṣe kọ́dọ̀kọ́ ọmọ ti sọ́lá pé bọ́yá tí ẹ lè ṣe sọ́lá tó lówó tí ra tó ọba tún jí mi bí ọkàn àbùkù sọ́wọ́n kó wọ́n ṣe fi ọkọ̀ jẹ́ ọ̀dá mi mà <laughs> so ẹ̀wọ̀n kí tíyàwó náà bá ti gẹ́ tiẹ̀ bẹ́ẹ̀ ọmọ pé kàsára lọ́kọ̀ tó ń fẹ́ sá hmm, torí ẹ̀ wò ní mọ́tò sọ́ngbà mi fáìlì tíyàwó tó ọ sí ni pé kàsára òfò torí ẹ̀ àwọn ẹrú ọlọ́run oorun ò ní lọ títí lóru ẹ̀hẹ́n torí pé ńgbà míì àwọn nǹkan táwa ń wá gbádùn lára rẹ̀ o tá a rò pa afẹ́ fi nísìmí o wàhálà ni ìdínà ẹni láti rí gbádùn òdodo ni ẹlòmíì tó bá ti sùn lẹ́gbẹ̀ẹ́ ìyàwó rẹ̀ báyìí yóò máa lálàákàlà lọ ni kò ní í fẹ́ bíi kápẹ́lẹ̀ máma ẹ sì máa yín pé àtìyàwó àtọkọ oníkálukú kọ́ rárá rẹ̀ nù níbi àtiwọ́ná gbàtẹ́yìn ọ̀bá máa ran ara yín lọ́wọ́ láti wà lìjánà ẹ ṣe fàáìdà kí ló ń fà ní pẹ́ fẹ́ra yín jẹ̀mà nítorí pé ńgbà tí ìwọ kò jí kíyàwó náà kó wọn máa ṣẹṣẹ kó wọn ò ní dìde wọn lọ sàlùwàrà kó bẹ̀rẹ̀ sí ní yanáfílà ẹ rí i pé nǹkan kan tí o náà pé ṣé èsì pórí òun fẹ́ dàrú òun náà dìde lọ lọ sàlùwàrà tó àbí kọjá pé àwọn jí ó sì jí ọkọ títí kò jí kó ọ̀nà tajú kankan bá kó yàwó ọlọ́mọdé sórí ibú kíákíá ló dìde sẹ́yìn òfin ní lẹ́nu ọ̀rọ̀ nu lé gan bó lásán pé tí táwọn yẹn náfìlà lórun tẹ́ nanú kalẹ̀ tí ì bá yẹ kékeré ọmọ bu àgbàlagbà tẹ́ nanú kalẹ̀ <laughs> ẹni pé kò o kò torí o <laughs> nítorí di eléyìí báyìí èèyàn gbọ́dọ̀ gbìyànjú láti jẹ́ pé dáadáa lèèyàn ń ṣe ń léèyàn torí dáadáa tẹ̀ máa ń ṣe ń léyìn yóò bá yín lòdì àwọn èèyàn míì dáa lòdì wọn ò dá ń torí ẹ ká gbìyànjú láti jẹ́ ẹni tí wọ́n máa ṣerú àwọn nǹkan wọ̀nyí báyìí anábìíní tasaharu ẹ máa jẹ sàárì eléyìí ń bẹ nínú bí ò bá àwọn mùsùlùmí àkọ́kọ́. bí àwọn náà ṣe fi flexibility wọnú èdè yorùbá àwọn yorùbá tí èsè mùsùlùmí ọmọ tí ń jẹ sáàrì sáàrì báwò lọ́wọ́ gbogbo dictionary yorùbá kò sí ti ń jẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn mùsùlùmí nìkan ló dààmú. àbí òye ọ wọ́n sọ fẹ́ni tí èsè mùsùlùmí pé nígbà tí mo jí ń sáàrì sáàrì báwò èsì sáàrì mo rò pé yé wa ọ̀dọ̀ mùsùlùmí ló ti wá torí pé wọ́n ní sáàrì sáàrì sahur asahar kò sí ha lédè yorùbá àbọ̀ wà mbẹ kí ni ẹ fẹ́ wípé ha tọ́jà náà kí wọ́n máa ń kọ́ kí wọ́n máa ń pè fún yín náà wàhálà ni àbí ẹ̀kọ́ ni ẹ̀ alha yorùbá ni aliya aliya aliamdu pé alhamdu wàhálà ni láhàn yorùbá yorùbá wọn rọra wọn omijì tí ò sí lédè wọn àbí ẹ̀rí wọ́n wá elongate etí ò nídìí kún elongate e, wọ́n ní sáàrì sáàrì lábàásìmí adúpẹ́ eléyìí wọ́n rí wí wọ́n rò pé yé wa à nídìí láti máa pẹ́ asahab sáàrì náà ni ẹ jẹ́ kí ni sáàrì hmm. ẹ máa jẹ sáàrì o torí pé ìbùkún bẹ nínú sáàrì jíjẹ àṣẹ lélẹ́yìí a sì ti mọ̀ wí pé àṣẹ tó bá lọ́dọ̀ ọlọ́run àbọ̀ wá lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam tí nǹkan kan ọ̀bá ti lè mú kú òǹdì kọjọ́ ọ̀ràn yẹn ibo lágbèsí àbí ọ̀ràn yẹn lágbèsí ṣùgbọ́n nǹkan kan ti mélé ìkó mẹ́ iná lọ̀rọ̀ rẹ̀ tó sọ pé fa inna fi sàhúrì barakẹ́ ọ̀rọ̀ yín ti mú kú kò lè jọ́ràn yẹn kọ̀rọ̀ pé yé wa ahan ithbatul barakati lis sàhúrì sarifun lahu anil wujubi ila an-nadb torí pé fẹ̀yìn nàfi sàhóòrì bára ka ìtumọ̀ rẹ̀ nǹkan à ń sẹ́yìn lójú kòkòrò ẹ̀jẹ̀ kẹjẹ́ ló dáa ju kẹ́mẹ́ jẹ lọ kẹjẹ́ ló dáa ju kẹ́mẹ́ jẹ lọ torí pé kí ni ìbùkún bẹ́ẹ̀ nù jíjẹ rẹ̀ torí ẹ̀ la sọ pé tí wo bá ṣe sùyàmù tó jẹ sààrì tó lè lè ṣe ó lè ṣe kò sì kó bá sùyàmù rẹ̀ tó eléyìí ọ̀kan nínú àwọn sọ̀wárì fún un kó wọn sọ pé tó bá ń ṣe kíní kan máa gbọ́ ẹ̀san báyìí ń bẹ sòkún sùn pa láṣẹ pé kò ṣe ẹ̀san báyìí ń bẹ òun ó ti mú kúrò nídìí ọ̀ràn yẹn tẹ́lẹ̀ yìí ọjà bó ti ṣe jẹ mẹ torí ẹ sàárì ńkọ́ sọ̀ràn yẹn ni èyí sọ̀ràn yẹn ok èmi ọmọ ṣe siyam láéláé láàjẹ sàárì séèyàn rè ni ọ o rò pé yé wa ọ ń sáfà lùbáríkà séèyàn rè wa nù hmm, so agbọn bẹ́ẹ̀ kó ṣe dá a ni ok àwọn afẹ́ jẹ sàárì tó túmọ̀ sí pé ká máa ti wá gúnyánlẹ̀ ká máa ti gúnyánlẹ̀ láti alẹ́ kí gbogbo àwọn ṣe kó kó kó kó kéèyàn wá di ẹrù yẹn sínú gẹlẹ́mà kò túmọ̀ síbẹ̀ torípé Ànábì sallallahu alaihi wasallam oúnjẹ tó máa ń jẹ fún sáàrì kìí oúnjẹ tó wúwo lọ títí kódà gan hadith kan sọ pé dẹ́bìnú mẹ́ta tí wàá ti jẹ dẹ́bìnú mẹ́ta tó mú mi sí xeyr ìyẹn ni pé bí kí wọn náà kọ́ jòkèlè ọkà mẹ́ta ẹ̀yin ó sọ pé òkèlè mẹ́ta ń ṣe lẹ́ ń gbára gbóná lẹ̀ ń ṣe exercise nù pàápàá tó bá sọ pé sùyàmù lọ fẹ́ ṣe ẹlòmíì ò dìdì jẹun tó jẹ́ pé kò ní lè dìde. ìrírí sì ti fi hàn wá téèyàn bá ti jẹ àjẹjù sùyàmù yẹn máa ń gbóyàn gan. tó ń torí ẹ̀ ká kíyè tó bá sì jóúnjẹ tí ó máa ń ba wàá rí i pé alhamdulillah kọ́dọ̀ onímọ̀ kó n sèse yá ẹja kí esa nìyẹn tọ́ ṣùgbọ́n o súnà tí wọ́n fi hàn wá o wípé ká máa lọ́sàárì lára ká máa máa yára jẹun. la yazalu ummati nínú àdéhùn mi ma ajjalul fitra wa akhkharu sahur àlùmọ́ mi wọn ò ní yé bẹ́ nínú orí o lópin ìgbà tí wọ́n bá máa yára sínú tí wọ́n ń sìn lọ́sàárì lára àyára sínú ìlọ́sàárì lára kò ní yé jẹ́ ká máa bẹ nínú orí lílọ́sàárì lára gẹ́gẹ́ bí sàbẹ̀ ti ṣe sọ ó láwọn jẹ sàárì pẹ̀lú ànábì sallallahu alaihi wa sallam àwọn sì dìde láti lọ sí sọlẹt wọn á bi léèrè pé kíni ń bẹ láàrin sàárì tẹ ẹ jẹ sí sọlẹt alfẹjọ ó ní òdiwọ̀n téèyàn lè fi ké àádọ́ta àyà fifty verses of the Quran ẹsìn máa kó àwọn àyà tó kúrú tó kúrú tó kúrú tó kúrú tó kúrú tí wọn bá ka fifty rẹ gángan mi ó lè má gbà ten minutes ó túmọ̀ sí pé ó kù fẹ́ẹ́ kálífàjárì ọyọ lànàbì sallallahu alaihi wasallam máa ń parí sààrì tẹ́lẹ̀ yìí dáa ju káti wá jẹ lájẹẹlẹ lọ bí kéèyàn ti jẹ sààrì láago méjìlá àbáago kan àbáago méjì wọ́n ti jẹ sààrì láago méjì wọ́n mọ̀ wá fíìmù wọ́ọ́ yíyọ àlùfájàre ṣé eh, sọ́wọ́ Ramadan ti wá nítumọ̀ la'allakum tattaquna nàdà nítumọ̀ because àwọn bí tí àwọn èèyàn ti máa ń soríire àkókò ọlọ́lá táwọn èèyàn fẹ́ soríire nù ẹ̀ lọ́pọ̀lọpọ̀ wọ́n fi ń ta káàtì láyé tiwa yìí gbogbo àwọn fíìmù tí ó wò rí pé màá ti ẹ̀ rásìkò wọnú Ramadan tó bá ti dín sáàrì yẹn àbẹ́rẹ́ nǹkan mẹ́rin àbáwọn programu rọ tí wọ́n máa ń ṣe nu rẹ́díò wórówóró ẹdìdẹ mùsàárì jẹ ẹgbẹkìnìkan gbogbo sọkúsọ wórówóró lẹwà jókòtì tó báyìí máa ń tí yorùbá ń pè wórówóró gbọrọ tí ò ní túmọ̀ rọbìṣì kálukú kan dàáfà lójijì wọ́n sì bára wọn nu rẹ́díò tẹlifíṣàn sá gbogbo sọkúsọ gbogbo wíkúwí lẹ́ẹ̀mọ́ wa gbọ́ eléyìí jẹba lẹ́yìn náà wọ́n ní ká jẹ sàárì wọn ò sọ pé kí wọ́n jí wa o àwọn ajíwèrè wọ́n ní ká jẹ sàárì àmọ́ ànábì ó sọ pé ká rí ajíwèrè bọ́lá ajíwèrè ti wá wá ẹ̀yin náà yẹ pé ó jí ń wá eré kì ṣe pé ó jí láti jí ní jẹ sàárì sáàwá nàná òun ń jí wéré mọláì mùsíbà so gbogbo eléyìí ọlọ́run lọ́mọ ti gbé wọ́ ìsara islam wọn lọ wá wá ìlú dundun ìlú dundun ìlú gángan wọn mọ wá lù wọn mọ lóru fáwọn ń jí yín fún sáàrì láwọn ẹni tó ṣe pé ẹnu wọn ò ṣe sọláàtì ẹnu wọn ò ṣe sọláàtì ọ̀pọ̀lọpọ̀ wọn ẹnu amúgbó ni tẹ́yìn bá dẹnu amúgbó mọ́ ẹ ti rí tí gbogbo ètè wọn gbogbo èrìgì wọn ti dúdú bí ìbá ti mú kó mu sìgá àwọn náà ni wọn jí ọ̀pọ̀lọpọ̀ wọn amọ̀ gbogbooro ni wọn sẹ́pẹ̀ẹ́ gbogbo ẹ̀ ni wọ́n ń gbà pé ọ̀nà àwọn àdìyìn kékeré á ṣe ẹni tí ò ní sọ̀sọ̀ yá bọ́ọ̀ ló ṣe fẹ́ ti sọ̀sọ̀ yá àwọn fẹ́ pawó ni ah Yorùbá fẹ́ràn ayẹyẹ wọ́n fẹ́ràn fẹ́fẹ́ láàrìkì tó bá gbé ìlú déwájú ilé àwọn míì màmá wọn kàn bẹ́ẹ̀ ta ni ní ọba máa jó ní ọmọ tàdíréke wájú àwọn lù kí ẹ ti ẹ ṣe tẹ ẹ jí wa ah àwọn olùbí lẹ́sẹ̀ ṣe tó ayé ó ti sọnù wọn ló ti sọnù ọbẹ̀ ẹ̀dọ́dọ̀ àwọn lọ́ba di pọ́pẹ́ ìdá. subhanallah wàláì mùsùlùmí wà láwùjọ àwọn yorùbá wọn ò gbẹ́sì kankan yìí wọn ò sì fẹ́ gbọ́ yìí wọn ò fẹ́ gbọ́ yìí kódà màmá mi ò tún sọ pé káwọn ọmọ rẹ̀ bìnrin náà bọ́ àbẹ́yìn náà fẹsẹ̀ rájú àwọn tó yẹ kó ọmọ ẹ̀wọ̀n edu kó ọmọ àbẹ́yìn àbẹ́yìn wọn àwọn olùbílẹ̀ kí ló dé tí gbogbo rọ́bìṣì wọn àti ìparẹ́ ẹ̀yin náà ni ẹ̀yin ní sẹ́bẹ̀yìn lẹ́ fún wọn lówó lẹ́yìn kan bá déwájú lóyún tó retí kẹ́ sílẹ̀kùn tẹ́ sílẹ̀kùn sẹ̀kùn ti ń kọ́ ti ń kìyìn ti ń pè yín ọ̀nà ni ọkọ̀ tí ó fi bu a jí wọn wọn ò dìde bí wọ́n sì gbọ́ tó sẹ́ pé a ti jí wọn tí wọn ò dá wa lóhùn bẹ́ẹ̀ bá sanwó wa láyé ẹ̀sán lọ́rùn ẹgbọ́n kan <laughs> ṣé ọlọ́ọ̀lẹ́ sanwó lù nígbà tẹ̀yìn bá ti dá wọn lóhùn tẹ̀yìn fún wọn lóhùn ẹ̀rí pé gbogbo kálukọ́ lọ wá sẹ́kọ̀ọ́ tẹ́lẹ̀ táwọn haúsá náà máa ń ṣe gbogbo ẹ̀ náà kò sí ọ pé kíní kan asalaamu aleykum mátukule mátukule báwo pé ẹ dìde ẹ dìde mátukule gbóró tàṣígẹ̀rì yá wáyé gbóró gbogbo ẹ̀ náà ń bẹ̀ wọ́n gbogbo ẹ̀ náà rọ́bìṣì náà ni so gbogbo ẹlẹ́yin ti Islam tí o bá ti fara mọ́ ànífà but kò túmọ̀ sí pé tí wọ́n bá jí kọ́ ọ má jí ẹlòmíì o asalaamu alaykum àsìkò sàárì mà ti tó asalaamu alaykum kò jẹ́ àwọn tẹ̀ ń jọ ń gbélé kì í ṣe pé ká máa hùwà kà ìwà kà táwọn ìlú máa hù tó bá jí ní àsìkò sàárì yìí yóò wá bọ́ bàtà nígbà tó tó máa ń tẹlẹ̀ tí wọ́n máa ń gbọ́ àwọn náà lè jí wàláì lómi ti burú jù yọ abo bá ti wọn máa rọ ọmọ tẹ́lẹ̀ ọmọ tẹ́lẹ̀ yóò ti sọ fún yàrá rẹ má fi gbálùgbá o má fi gbálùgbá o má fa wúlawó má jẹ wọn gẹ tipa ti jí o tó bá ti fẹ́ di pé àlùfáàjàrí fẹ́ yọ kù bí ìṣẹ́jú márùn-ún ìgbà náà ni wọ́n máa fi àwọn lu àwọn máa fi gbálùgbá tó ti mọ̀ àwọn eléyìí wọ́n ti bọ́ sí à late hour àwọn òbí lẹ́yìn ní ṣùkọ́ni kọ́ dáa bẹ́ẹ̀ kọ́ dáa bẹ́ẹ̀ mùsùlùmí sì ni wọ́n fa hmm? tá a máa ń ṣe bẹ́ẹ̀ síra wa tá à ń fẹ́ kọ́ lọ́wọ́ sànù wa ah, lọ́jí wọn mọ̀nà tó ń ti pẹ́ ń jà wàláì eléyìí tó ń sábà bíi yóò fi tán ọkọ àtìyàwó ẹ̀ mọ̀ sọ pé ṣe gbóhùn ẹni tó ti wá ẹ ẹ bàbá Mahmood ni lọkùnrin tó yẹ pé àjọ ń jà àwọn ti gbàgbé rẹ nu báyìí mọ́jà àwọn ọgbà ṣètánì láyé fa àbí bẹ́ẹ̀ kọ́ ni lọ́ba tán sòkéyìn ó lo chance àwọn àsìkò olórí kẹ́ fi pa gbogbo tí ń dàrin yín rú kẹ́ fi parẹ́ kí gbogbo okó ń bẹ̀ wàhálà kàdà torí àwọn tí ń pe sọláàtì ní tó dáa jù náà ní pé alákọ̀ọ́kọ́ kó jẹ́ ní sódòsó lẹ́yìn àkìr ìdákanu mẹ́fà nínú òru èyí tó gbẹ̀yìn àṣìṣirò rẹ̀ dàbí ní ìsìnká pé bí aago mẹ́ta àbọ̀ kí rọmọdán tó dé àti tí rọmọdán bá dé ìgbà yẹn lọ́yẹ̀ kó wọn pèpè alákọ̀ọ́kọ́ káàkiri bíi three thirty sàǹfààní tó wà ń bẹ̀ ọ náà ní pé gbogbo ẹni tó fẹ́ jí ṣe nàwáfíl yóò lè jí àsìkò wà. ẹni tó fẹ́ jẹ sahur yóò lè pèsè oúnjẹ yóò máa dáná títí títí tí o fi dáná oúnjẹ rẹ̀ tán ká pé one hour sẹ́mi pé four thirty nu so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so ńgbà tẹ́yìn bá ti ṣe báyìí tẹ́sí ń pèpè fún sọ̀láàtì lásìkò yẹn ọlọ́run ló mọ iye ẹrú ọlọ́run tí ó jí gbà náà so ọlọ́run ló mọ iye ládàdàdà tẹ́ni yàtọ̀ sí ládàá tí pẹ́ ń pèpè fún sọ̀láàtì tẹ́lẹ̀ náà tòjọ́ ẹ̀ pé ìpè yín tí wọ́n gbọ́ ni ó jì tí àwọn ìyàwó gan àfi kọ́ lọ́n san wọn lẹ́sàn-án rè ẹ̀rọ àwọn obìnrin nígbà yẹn Allahu Akbar wọ́n ti ṣe wàhálà títí títí kó tó di kí wọ́n sùn tó bá tún ti gbọ́ àmì pé àsìkò àti dáná tún ti tó báyìí wọ́n tún ti dìde Allahu Akbar àfi kọ́ lọ́n san wọn lẹ́sàn-án rè àfi káwọn náà tún wá lánìyàn tó dáa lẹ́sàn wọn fi jẹ́sàn tí ó ń lárí tó wúlò torí ẹ̀ eléyìí ká sì pèpè fún sọ̀láàt ó yàtọ̀ sí ká wí gbólóhùn ìpè ká wí gbólóhùn ìpèpè ńlọ́pọ̀lọpọ̀ ń ṣe lónìí kìí sì pé wọ́n ń pèpè ìbẹ́yìn náà rí àsìkò tí Abdullah ibn Zayd ibn Abdi tó lálàá rí bá sì máa pèpè fún sọ̀láàt wọ́n ní sọ fún Bilal fa innahu anda minka sawta torí pé ohùn rẹ̀ rìn jìnnà ju tiẹ̀ lọ ó nídìí kó ya ẹnu ẹ kó pèpè èsì kó wí wíwí ní Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar ó ń wí nìyẹn bọ́tún máa ń pè é. Allahu akbar Allah sẹ́mi pé tó bá gbọ́ òun pè nù ìpèpè nìyẹn jama ọkàn lè fi kíní gbàǹdùkú kan tí ń gbọ́rọ̀ lọ jìnnàjìnnà kọ́ máa fi ṣèkẹ́wọ́ ká Allahu akbar bí wọ́n ti gbọ́ àà ò pé kó wí wọ́n ní kó ṣe kí ni kó pèpè sotoro wàá ya inú ẹ always tó máa ń pèpè fún sọlá àti wàá ya nù so ní kíákíá kó má kéde kó táwa ṣe ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lórí kó à ń pèpè fún sọ láti o tọ́ eléyìí jẹba wáyé o eléyìí tẹ́tù máa ń sun rárá pé ká lè dìde jẹ sáré èèyàn ará àdúgbò báyìí dìde ńlẹ̀ àsìkò àti jẹ sáré ti tó abẹ́ ẹ̀kọ́ ni gbogbo eléyìí kò sínú ẹ̀sìn wọ́n ní àkìlọ̀ wà nù ẹ̀sìn èyí tó ń gbọ́ náà ni èyí tó ń gbọ́ nìsí lọ́wọ́ àmẹ́sì agídí tiẹ̀ tó ń bá káàtì fẹ́ nù kò síbi kankan tí wọ́n dá sí àfigbálẹ̀ so ẹ̀sìn torí pé ẹ̀sìn kò gbọ́dọ̀ yí padà nítorí pé ànábì ti kú sallallahu alaihi wa sallam torí àlàyé tó ṣe kalẹ̀ kò parí ẹ tábà ṣe bá ń ṣe ń ṣe à ń ṣe gan èèyàn mélòó ní ń jí àkè ṣe túláàsì tí ẹni pé o gbọ́dọ̀ rí pé gbogbo èèyàn jì ẹ̀yin ẹ̀ṣẹ̀ tọ́lọ̀ fi pa yín láti fẹ́ bá ti ṣe alhamdulillah kò sì túmọ̀ sí pé nítorí pé nu Ramadan là wà ẹ ti wá pèpè fún sọ́láàtì kan láago mẹ́ta àbọ̀ ẹ ti wá pèpè mí láago mẹ́rin àbọ̀ ẹ ti wá retí kálífàjà rí ọyọkẹ́ pè mí ó di mélòó ó di mẹ́ta kọ̀sẹ́ńtọ́ bẹ̀ ọ́ àdádálẹ̀ lélẹ́yìn Ramadan náà ń bẹ kò sí Ramadan ẹ̀mí ló lápèpè fún sọ́láàtì ẹ̀mẹ́jì tọ́ wáyé o káwọn èèyàn lè bá jí wọ́n lè jẹ sààrì bẹ́sẹ̀ wá pèpè fún sọlá tuntun láago mẹ́ta àbọ̀ gbàtí ọ̀tọ́ ká tún pèpè mí mọ́ ó di ní gbàtí alifájà rí bá yọ sáwá lè gbé kásẹ̀tì sí káyìn sókè rárá kí gbogbo èèyàn fi lè mọ̀ pásìkò tuntun kọ́tọ́ o ìyọ àwọn èèyàn lẹ́nu nù Islam ọ̀faramọ̀ Islam ọ̀faramọ̀ àyìn ìdánilẹ́kọ̀ọ́ ni ìdánilẹ́kọ̀ọ́ ni tó bá fẹ́ gbọ́ kọ́ gbọ́n rẹ̀ kọ́ yín ara la darara ولا ضرار تو ولي اغوضا مجتو تو سليمان ابن عامر الضبي أبوي باور ولا تدع النبي صلى الله عليه وسلم النبي صلى الله عليه وسلم أني إذا أفطر أحدكم فليفطر على تمر كان كان يوبا سينو دبينو نقجسينو tẹnìkan ni wọn bá sínú dẹbìínù ní kọjá sínú at least tó bá ti jẹ mẹ́ta òtútù ní pé àsínú fún sọ́ọ̀mù tòní kò túmọ̀ sí oúnjẹ tó jẹnu o àmọ́ pé mo mú sọ́ọ̀mù tòní wá sópin kí ni fi mú wá sópin dẹbìínù mẹ́ta a sì ti mọ̀ pé dẹbìínù ó pàtàkì púpọ̀ dàbínù ó pàtàkì púpọ̀ torí ẹ̀ dàbínù làwọn àmà ti ń jẹ o kí làwọn Yorùbá ń pè náà hàn làbídò èmi wá fanikẹ́ sọ́tẹ̀ ń pè hàn irọ́ ni irọ́ ni torí làbídù làbídù kan là gbọ́ torí ẹni tí máa ń gbọ́dọ̀ alẹ́kọ̀ọ́ ẹ̀ wọ́n lè má màá ti ń jẹ́ dẹ́bínù ni pé kí lẹ́yìn ń pè èso mọ́kà báwò so àwọn míì tí mo gbọ́ tá à ń pè wọ́n sọ pé làbídù làbídù dẹ́bínù dẹ́bínù dẹ́bínù nǹkan èdè haúsá ni mo rò pé yé wa èdè haúsá ni tọ ẹlòmíràn ni dẹ́bínù kì í ṣe pé dẹ́bínù kì dẹ́bínù dẹ́bínù tọ ọ̀pàtàkì anabi sallallahu alayhi wa sallam náà àdìsí kan oníbẹ̀yìtàn látàmùrọ̀fì jìyàrún àhìlò gbogbo létí ò bá ti sí dẹ́bínú bẹ́ẹ̀ àrèbìjẹ làwọn ará abẹ sẹ́yìn ní dẹ́bínú lé báyìí ìyẹn ni kò yẹ ká ní lé bóyá Allahu alam bóyá àwọn lítà nàbì ń sọ làwọn lé e. táwọn ilẹ̀ lárúbá sẹ́wọ̀n pé dẹ́bìnù kò súnmọ́ wa sáwọn lẹ́la ẹ̀hẹ́n tó wá pé lọ́dọ̀ wa níbi mọ́ngò nílẹ̀ yìí mọ́ngò masha allah pé ilé tí wọ́n bá ti rí mọ́ngò jẹ́ o sá so àmọ́ si ẹlòmíì kò tí ẹ̀ so anabi sọ bákan náà dẹ́bìnù tẹ́ rí oríṣi kan bẹ́ẹ̀ tí wọ́n ń pè ní ajwal madina ajwal madina ajwa àmọ́ madina ó máa ń dúdú kéékèèké báyìí so fake rẹ wà o gbogbo bíkíbi làwọn èèyàn ti gbọ́n láyé tí wọ́n máa jàǹbá o wọ́n lè ta tìlú mi fún ọ tí wọ́n pè ti madina náà ni àjùwà àti mẹdínà yà nàbì sallallahu alaihi wasallam sọ ẹni tó bá jí sáyé lọ́jọ́ kan tó wá jẹ dẹbìnú yìí méje ẹyọ méje tí wọn bá sàṣì àṣàṣì yẹn ò ní mú lọ́jọ́ yẹn orúkọ ẹgẹ tiẹ kí lorúkọ rẹ̀ àjùwà mẹdínà tó bá ti lọ hajj àbọ̀ lọ umra àbọ̀ rẹ̀ rẹ̀ kan lọ kí lónìí kan bọ̀ ra bọ̀ ajiwali mẹjọkẹ ẹsẹ pé tẹ sọláàtì bó ní ẹni tó fi ṣe sọláàtì àmọ́ ajiwa bolo ti fẹ́ rí tí o bá jẹ bo alimadina bó náà ṣe ń kọ́ náà rí ẹ bá spẹlẹ naam ẹ wá sọ̀rọ̀ ẹ wo ni ajiwa ẹ spẹlẹ rẹ ṣe hamza ni àbí ayin ayin jim waaw ta no ajwa aliful maqsura ajwa almadina tó eléyìí báyìí tó bá ní tó bá jẹ méje lójúmọ́ kan anabi sallallahu alaihi wasallam sọ pé nǹkan kan tó bá tẹ ṣàṣì ọkùnrin sí ọ wọn á bi olùmọ̀ àgbà sheikh ibn baz rahimahullah ike ọdà ajwa tànàbì sọ yìí a lè má rí bòmí kọ́dà ń lù tí dẹ́bí nù wá ẹni máa rí bó láti á ṣe à ń sì ń fẹ́ oore tí wọ́n ní ó ṣèyàn yìí wọ́n láwọn bẹ́ẹ̀ lọ kọ́ ẹ pé gbogbo dẹ́bínú tí yẹn bá jẹ méje rẹ̀ ńjọ́ kan ní tí wọ́n bá ṣe síyàn láì dà kò ní ra yẹn inshàlá tí wọn náà bá gbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni ọjà ọjà dẹ́bínú méje lójúmọ́ kan inshàlá kò túmọ̀ sí pàǹkó ló ọjà fáwọn dẹ́bínú o ìyẹn ni pé nínú nǹkan tó lọ́wọ́ bó fi sọ yẹn Sheikh Ibn Baz gbọ́ yé bẹ́ẹ̀ pé nítorí ó lè má èzì fáwọn yẹn even ní Madina gan wọ́n lè ta etí èso ń fọ́ so eléyìí jẹba tọ́ sábà sínú kí ni ká máa jẹ dẹ́bìnú fa illam yajid táàbà wá rí dẹ́bìnú falyuftir ala ma àjẹkù ká mi ká mi tí o bá ti sí dẹ́bìnú level two ní kí omi fa innahu tahur torí nítorí tó lè fọ nǹkan lomi nítorí tó lè fọ nǹkan lomi a bá wá rí ńkọ́ náà kọ́ lọ́n sàmì wá a pé èso èso yòówù tó bá rí bí bí bí so eléyìí jẹ́ bó ṣe jẹ́ ǹjọ́ ń gbà lérò pẹ̀lú fífi sínú bí ìyẹn tó fi tẹ́lẹ̀ ẹnu rẹ̀ nígbà tí oòrùn ṣe kí ni tó rùn wá eléyìí jẹ́ ibi tá a dùn sí lónìí àti rí gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pé orí ń bẹ nínú ká tètè máa sínú alibarika sì ń bẹ nínú ká máa lọ sàrí lára àsán rí kẹ́ bó ti ṣe jẹ́ pé sàárì gangan fúnra ara rẹ̀ ìbùkún bẹ́nu jíjẹ rẹ̀ àṣírí pé tábà sínú ètò ọlọ́lá jù táàbì sínú ní kíni dẹ́bìnù táàbà tó rí dẹ́bìnù ló tó wá kan omi ilé ìjẹ́bù ti ṣe jẹ́ subhanaka allahumma wa hamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ti ń dà sí ló yí padà kì í ṣe pé nǹkan míì lọ́wọ́ ọbẹ̀ tó fi yí padà tó bá yẹ pé táwọn aróòlù wọn fi fi ṣe sọláàtì wọn ò ní tún sọláàtì wọn sí ṣùgbọ́n ṣe tẹ̀sí ma báyìí ẹ̀ gbọ́dọ̀ tún lómi ẹ fún àlùwàlá mọ́ ṣáájú kẹ́ tó mú aláǹgbá ńkó mẹ́ kẹ́sì fọ inú goro tí omi ń dà sí yẹn lọ́nà tẹ́ fi fi máa gba omi tó máa ẹni tó ń sì ti sọ ẹ̀sìn tiẹ̀ tẹ́lẹ̀ tó ń lọ wá omi míì tó yàtọ̀ sí tó fi ń sálọ àlà nǹkan dá lọ sí. kọ́lọ́ ọba àdúpẹ́ fún yín sọ̀rọ̀ tó ṣe déédéé ni bẹ́ẹ̀ ni ọlọ́run máa ń dúpẹ́ fún yín kẹ́bà nàbì sallallahu alaihi wasallam ẹsẹ̀ fún wa nírò nípa ẹni tí ń bẹ lórí ìrìn tó wá dípò ngbẹ́ngbẹ́ torí kànga kan tó kó sínú rẹ̀ tó lọ bomi mu tó wá jáde tó wá rí ajá kan tí ń yọ ahọ́n síta látàrí òǹgbẹ tí ń gbẹ tó wá nírun tó ṣe mí ní ṣe yìí tó tún wá kó sínú kànga padà tó fi bàtà rẹ̀ bomi wá fájá tájá mu fashakara Allahu lahu wa ghafara lahu ọlọ́run dúpẹ́ fún ó sì forí torí rẹ̀ ọlọ́run máa ń dúpẹ́ fún yàn torí rẹ̀ nínú orúkọ ọlọ́run òun náà ni aṣáàkìr ọba tí máa dúpẹ́ torí ẹ̀ lè sọ ma ní abdulshakir náà. Alaikum salaam ṣùgbọ́n ọlọ́run bá wa dúpẹ́ fún yín kò tí ì tó bí kẹ́ ẹ sọ pé a dúpẹ́ fún yín o ọlọ́run sì tún bá wa dúpẹ́ fún yín mo rò pé yé wa torí pé man la yashkuri nasa la yashkuri la ẹni tí kò bá máa ti dúpẹ́ fún yàn kò ní dúpẹ́ fọlọ́ kò ó dúpẹ́ kò tó wá ń ṣàdúrà fún yín pọ́lọ́run ó tún bá wa dúpẹ́ fún yín náà alaikum salaam.

a ti mọ̀ pé kìnnì kan a jẹ́ pé tó bá jẹ́ ni mo sọ fún ọ ètò ọmọ torí pé tó ọmọ ń gbà mí ó lè jẹ́ rubbish so wọ́n wá fẹ́ fi sẹ́mi náà láhán kíkẹ́ sẹ́bi gbogbo yín náà lẹ́ ń sọ bẹ́ẹ̀ ni ọ̀ sọ bẹ́ẹ̀ ẹ̀ wọ́n kí lọ́ọ́ fẹ́ fi ṣe nítorí tọ́lọ̀ kí lẹ́yìn fẹ́ fóúnjẹ ọdún wọn sí tẹ́ máa béèrè gánà rí ṣé ní náà ni ńgbà tó ń bá wọn gbé ńkọ́ wọn á ní kí ni ẹ dákun ẹ béèrè béèrè mi jà torí pé ẹ fẹ́ sá fún pé wọn kúkú pẹ́ràn o àbí bẹ́ẹ̀ ni ẹ gidi. rárá o rárá o wọ́n sì máa gbà ọ́ ọ́ máa ṣe sùúyà àmújọ táwọn kèfèrí bá ń sọdún kò sí nítorí ọlọ́run ṣe wá rí pàánà bíi ṣerú ẹ̀rí ńjọ kan náà àlékún sọ. kódà gan tó bá ṣe sùúyà àmújọ ọdún kèfèrí ọ̀n bá wọn sọdún ni bẹ́ẹ̀ lòfin ṣẹ̀rí àṣọ. ìdí inú tó fi jẹ́ pé ọwọ́ àna hadith pé ẹ gbọ́dọ̀ dá ọjọ́ jumá kẹfì ṣe sùúyà ẹ gbọ́dọ̀ tontigba disi ọwa fún yọmul ahad wọn ní bẹ́ẹ̀ náà ni torí pé ẹni tó bá lè ṣe suyam yọmul ahad ó dàbí ìgbà tí ń bá wọn celebrate sunday ilé ìjẹbẹ náà. bẹ́lọ̀n à ń bẹ́lọ̀n fún à ń fún pé èèyàn wá tí fi jẹ sàárì kò rí gbogbo ìyànjú lọ́gbà kò rí wọ́n á mú kí sùyàmù yẹn ó ṣòro fún tó lè mú lálẹ́kùn ládàá à ń bẹ lọ. tọ́ kọ̀tọ́ ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ó ti ràn wọ́n lọ́kọ́ bí wọ́n lè láàrin rẹ̀ ìyẹn ni pé ẹni tó ẹ̀kọ́ adìẹ náà ló máa ń sìn throughout the year. wọ́n máa máa ń sin àwọn kan ń gbé àwọn broiler kan dìde fẹ́ẹ́ fi tájẹ́tì ẹ́ December wọ́n ní sẹ́ńtì ń ṣe dà pọ̀ dà o àwọn olùmọ̀ islam sọ pé gbogbo nǹkan tẹ́ẹ̀sì tí ó mú kí ìrọ̀rùn bá àwọn kèfèrí lásìkò ọdún wọn tí ó mú kó túbọ̀ lárinrin sí ẹ̀yin náà ti ṣáraka àwọn ní ọdún wọn yẹn pé ẹ̀yin náà ti bá wọn sọdún ẹ sì mọ̀ yí pé annahyu fi shari'ati mawjudun 'ala al-man'i min musharakati fi a'yadihim so ìkọ̀fúnni ti wà. nínú ṣẹ̀ríyà pé gbọdọ bá àwọn kèfèrí kópa nínú ọdún náà àmọ́ tó bá yẹ pé ń sin adìẹ tiẹ̀ kò fọkàn sí rárá kódà kò wo kàlẹ́ndà rárá òun ń bá lọ ni torí pé kò sígbà kan tí ò ní máa tọ́jú àwọn adìẹ ó sì léwu kókò lọ ó sì léwu kókò adìẹ tó tó torí àwọn ẹ̀wọ̀n kọ́ adìẹ tán ti tọ́ bọ̀ ni kì í sàn àwọn adìẹ tó jẹ́ pé wọ́n ń lọ lórí sunanul fitra wọ́n ti tọ́ bọ̀ wọn lójú tí àwọn adìẹ yẹn bá tó yẹ ọ̀sẹ̀ kan tó yẹ kó tàn tó wọn bá tàn wọn kàn máa jẹun ara ni wọ́n lè má tó tóbi mọ́ tí ó tún dé tí ó tún dàdán wò òun á ń ta àsìkò tó ayẹkọ́ tà sí bọ́ sí kíní kò eléyìí ọ̀sẹ̀ lọ torí òun fi tájẹ̀tì kankan òun kàn ń sìn lọ àmọ́ kẹ́ máa tẹnra yín jẹ wàá kúgbà yín ni ẹ máa mékì owó náà ẹ máa lọ kó dúró lẹ́gbẹ̀ẹ́ títì àrí ọ̀stáàd ń ta adìẹ fún wa àbí bẹ́ẹ̀ kọ́ ni la hawla wala quwwata illa billah naam bí ọwọ́ kẹ wá sẹ́mi ṣe ń gbà náà aleykum salaam. rárá o rárá o gbogbo olè wọn tún rà abẹ́ẹ̀gẹ́tì so bil munasaba gbàdá ti ń bẹ̀rẹ̀ gbogbo eléyìí nínú àwọn nǹkan táwọn yẹn máa ń ṣe ní àsìkò ọdún àwọn kèfèrí eléyìí táwọn ọmọ ń tọ́ fà tẹ̀ ń fi ṣe òun náà làwọn ìdánilẹ́kọ̀ọ́ tẹ̀ máa ń ṣe ń gbà náà nírú ọjọ́ Christmas nírú ọjọ́ New Year sẹ́yìn náà wàá fi lectures ọjọ́ yẹn kí ni ìtumọ̀ rẹ̀ kò yé mi kí ni ìtumọ̀ rẹ̀ nàá lé kí ni ìtumọ̀ rẹ̀